ògo ni tọmọ ológo ẹni bá fẹ́ jọmọ ológo ó yẹ kó mọ ìràwọ̀ èyí tó bá wáyé kó mọ́ bá a dámú jìnnà nínú ayé làwọn fọgbọ́n wí orúkọ mi ni Medina Oyèbáméjì tí gbogbo ayé mọ̀ sí alájà Medinat Aláyọ̀ ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni òun náà ni àṣírí kádàrà àti àyànmọ́ lábẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ń lo ìràwọ̀ afẹ́fẹ́ àbùdá àti ìṣesí ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ mẹ́ta ọ̀hún la ní a ní ìràwọ̀ afẹ́fẹ́ Gemini aláwàdà a ní ìràwọ̀ afẹ́fẹ́ Libra afẹ́fẹ́ mọ́rìmẹ́fín a sì ní ìràwọ̀ afẹ́fẹ́ Aquarius tí a mọ̀ sí afẹ́fẹ́ oníbínú afẹ́fẹ́ oníbínú hmm, ẹlòmíì. Hmm ó ti fi ọ̀rọ̀ ó ti fi báyé ọmọ rẹ̀ jẹ́ látara wípé kò mọ̀ wípé aláwìsẹ̀ lòun ọ̀rọ̀ sísọ ó sì ran ẹlòmíì sẹ́wọ̀n látara wípé kò mọ̀ wípé aláwìsẹ̀ lòun èèyàn ní láti mọ irú ìràwọ̀ kò nílò àbí irú kádàrá wo ló bá wá sáyé kó má bàa sí ẹsẹ̀ gbé kó má bàa sí ìyàwó fẹ́ kó má bàa sí ọkọ fẹ́ kó má bàa sí ìlú gbé kó sì má bàa máa sí aṣọ nítorí pé gbogbo ń ta bá wá sáyé pátá ìmọ̀ ló gbé ọgbọ́n orí ò gbé àwọn tọ́lọ̀ bá sì fẹ́ mọ̀ àwọn náà lòye rẹ̀ ọ́ mọ̀ àwọn náà wọ́n máa mọ̀ ló fi jẹ́ pé òní láti san mọ́ òní mímọ̀ kí wọ́n á ní àbùdá àti sèṣítà máa bá lára wọn tí wọ́n bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ a ti sọ̀rọ̀ lórí bá a ṣe lè dá wọn mọ̀ tẹ́ bá ti lọ wo àwọn fídíò wa ẹ máa rí bá a ṣe lè bẹ́ẹ̀ ṣe lè dá wọn mọ̀ bẹ́ẹ̀ sì ni mọ̀ pé ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́yìn ń lò àbómi ni àbílẹ̀ ni àbí iná kí wọ́n ní àbùdá tá a máa bá lára àwọn tí wọ́n ń lo ìràwọ̀ afẹ́fẹ́ àkọ́kọ́ náà tá a máa bá lára wọn ni pé wọ́n fẹ́ràn orin gbígbọ́ àbí orin kíkọ gbogbo ẹni tí bá ti ń lo ìràwọ̀ afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ràn orin gbígbọ́ tàbí kí wọ́n máa kọ orin ìmọ́lẹ̀ ni wọ́n wọ́n sì fẹ́ràn òmìnira oníbínú ni wọ́n òmíràn nínú wọn ó sì ní ahun òmíràn nínú wọn ó sì láwọ́ púpọ̀ débi wípé ẹ sọ pé o torí kódà omi àmọ́ sórí dáràn gbà mí lórí pé ká sórí ká sórí yìí life of the party ni wọ́n o ò lè wà pẹ̀lú wọn kó o ní dull moment no dull moment with gbogbo ẹni tí bá ti ń lo ìràwọ̀ afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn tí wọ́n ń lo ìràwọ̀ afẹ́fẹ́ yìí àwọn ará àtà sábà máa ń gbádùn wọn ju àwọn ará nílé wọn lọ ló fi jẹ́ pé o ní láti mọ ara tó bá ti mọ ara tí àwọn àléébù yìí bá wá ò ní mọ̀ pé ń ṣẹlẹ̀ sí ẹ̀ ṣùgbọ́n tó bá ti mọ̀ pé ráwọ̀ tó ń lónìí tí wọ́n bá sọ pé pálébù yìí ni wọ́n náà wà fúrasí rẹ̀ buhari wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàta wọ́n ń jàǹfààní rẹ̀ ju àwọn aráalé lọ so wọ́n náà máa àjọsí ìdí nìyí tó fi ní láti mọ àwọn àbùdá wo ni ọba wa sí ayé lára àwọn àbùdá tó tún wà lára wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní agídí ọkàn ah, àmọ́ àwọn tá a pè ní ráwọ̀ afẹ́fẹ́ yìí olóye ọlọ́gbọ́n ni wọ́n wọ́n máa mọ ìwé gan-an wọ́n sì mọ ètò wọ́n sì lè sọ̀rọ̀ dáadáa tó jẹ́ pé ọ̀rọ̀ kì í sú wọn aláàánú pọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn láì kó máa lo pẹ̀fúm kí wọ́n máa dùn kó wọ́n máa ra gbọ̀n kan tí wọ́n fi ń tọ́jú ara wọ́n fẹ́ràn òge gan ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ló fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ ni obìnrin wọn náà òun náà fẹ́ràn ọkùnrin hmm, lára àwọn tí ń lo ọ̀rọ̀ afẹ́fẹ́ yìí tí ẹ bá ní wọ́n fẹ́ máyé tura fúnyàn lára àwọn abẹ́ràwọ̀ afẹ́fẹ́ yẹn mọ̀ bá wọn nínú ẹ̀ tí wọ́n sì jẹ́ ká yọ rọrùn fúnyàn láti gbé èyí ni àwọn díẹ̀ lára àbùdá tá a máa bá lára àwọn tí wọ́n ń lo ìràwọ̀ afẹ́fẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́ a ní láti mọ ara wa ká discover ara wa kí a lè bá gbé ìgbésí ayé rọrùn ẹ bá wa like program yìí ẹ bá wa share ọlọ́run ràn yín náà lọ́wọ́